ẹ̀sùn ó ti ó ti dàwọn sínú kàkà sílẹ̀ lálẹ́ àná. ó ti dàwọn sínú kàkà sílẹ̀ lálẹ́ àná. fún ọlọ́rọ̀ rẹ̀. àwọn ọmọ méjèèjì tó bí láyé lọ́rùn tó jìyà kó tó bí ó ti dàwọn sí fún rẹ̀ lálẹ́ àná. sọ́tọ̀ ti ya wèrè ni. kò ya wèrè òun nìyẹn olórí púpọ̀ àrùn nìyẹn kò ya wèrè. kò ya wèrè tí wọ́n á lè ṣe. olórí kò ya wèrè ẹ̀kọ́ mi ni kò ya wèrè fi mi sílẹ̀ kò ní kò ya wèrè ẹ̀kọ́ mi ni kò ní kò ya wèrè kí ló wá dé tí mi ní pawọ́ tí n bá pawọ́ tí n bá lọ kú báyọ̀ àwọn ọmọ mi yóò ṣe padà rè láàsì náà ni. tó bá ti kó wọn jáde èmi náà sì máa wọ bẹ̀ máa lọ para mi padà torí nǹkan tẹ̀mí àti àwọn ọmọ mi jọ sọ nípa jọ máa kú pọ̀ ni. ìyá wa kí ló sún yín débi pé à ń da ọmọ sínú kànga. nǹkan rìn lára mi ọmọ point two five years bó ṣe rìn lára mi ló ṣe rìn lára ẹ̀ àtẹ̀gbọ́n ẹ̀ seven years going to eight years bó ṣe ń rìn lára wọn ló ṣe ń rìn mo ti lọ ṣiṣẹ́ mo wà níbì kan kò sínú ilé tí mo sùn sí ìmọ̀ wọn á dọfẹ wá bẹ̀ lóhùn ìyá ìṣe àwọn ọmọ arí ojú ọmọ àtọkọ àtàwọn ọmọ ìdókù èmi mo mọ ogun tí mo rí níbi iṣẹ́ mi àti ilé tí mo ń sùn torí ẹ̀ mo ṣe ṣe nǹkan tí mo ṣe báwọn. ọkọ wọn kọ ọkọ wọn kọ bàbá ọmọ wọn. ìyá tó bí mi á wà nínú ilé ọmọ mi á máa ké lóògùn wọ́n tòun lọ́fà ìyá tó bí mi ò dìde ìgbà tó náà dá òun àtọkọ ẹ̀ màṣá mi ì nílé sùn èmi gan-an tàgọ́ra mi wà lára mi mi nílé sùn bàbá ọmọ yín kọ́. àtúbọ̀ ọmọ mi wà lẹ́kọ̀ọ́ òun gan wọn jọ gún wọn jọ mọ nípa ẹ gbìyànjú. ọ̀rẹ́ ẹ̀jọ̀ ẹ̀fọn aláì ẹ̀fọn aláì ẹ̀kọ́ bẹ̀ ẹ̀jọ̀ àbúrò àbẹ̀ náà ni àríyàn kan ṣe sí àwọn tí ó sì ṣe ẹdí wọn ṣe. àríyàn kan ṣe sí náà. ẹ jẹ́ bá fa ẹ̀jọ̀ ẹ fa ẹsẹ̀ sì gbìyànjú ẹwà àwọn eléyìí tó ń sọ̀rọ̀ yìí kò sí tí ò bọ́kọ mi sùn wọ́n dẹ̀ pera wọn lábúrò mi ó sì gún wọn lọ́kọ mi dúró pátápátá kí ló tún wá kù ó bá mi sùn àbí good lọ pé wá lọ pé wá kó wá sọ lójú mi kóun bá mi sùn kò ní jọ yẹ yí papọ̀ mọ́kàn máa jọ̀kọ̀ lọ́mọ àjẹlẹ̀ tó lẹ̀ kó wọ́ tàwọn tí mò ń ní ní boyfriend lásán ó bẹ̀ kú ṣé ó ní gan tẹ́lẹ̀ kí lẹ lérò kó ṣe wọn báyìí náà frustration kò sí kankan tó ṣe kò sí kankan tó ṣe ó wà frustrated ní ọmọ ìyá mi ni ó ní gbìgbìlì gan owó tẹ́lẹ̀ ó jẹ́ ọ̀dájú ó jẹ́ ọ̀kan tó ní gbèrágà tó jẹ́ pé kò séyàn tí ò lè tọwọ́ sí kò séyàn tó lè ṣorí màmá tó bí nǹkan. ṣé bóyá kan tó ń ṣe nìyẹn. irú àná irú àná tí wọ́n. sẹ́dẹ̀ ifo uh, last week gan ló ti fi ọ̀bẹ lẹ́mọ́nì kiri. ìgbà wo ni ìgbà wo irú àná tán kọ́ ọmọ kúrò lẹ́yìn òun mọ̀ àbí. èmi ò gbé níbi bíi alekuwado ni mò ń gbé ṣòye ibẹ yẹn níjọ́ sunday uh, ní last week àṣìmù lọ sí police station ṣòtì ẹbẹ yẹn pé sí tó ń fi ọ̀bẹ lé mọ́mì kiri torí kò sí nǹkan kan tó ń ṣe kó mọ̀ ọmọ wa Ògùn state ni. ní òun ẹ̀yin gan. Delta state ni wa. ti wá family dẹjẹ. ìyá kan ló pa wá pọ̀. Ah, ok yàrá kọ. ìyá yẹn dẹ̀ ṣe ojú ti ní ọmọ báyé ṣe ń lọ. tòbí ló kún lẹ́lẹ̀ bá a sọ pé àbúrò mi ọmọ ẹ̀kún nìyẹn. ó ní àtẹ̀bàtà fún mi náà gbé wọn lọ́wọ́ náà àtẹ̀bàtà fún mi náà bọ́ kọ́ fún mi. ti sọ bíbí fún ọ kí ló fẹ́ kí ló kí ló kí ló pẹ̀lú kọjá mọ́. ẹ̀wẹ̀ jẹ́ màá lọ ṣáwọn tí mo fẹ́ fọmọ mi sílẹ̀ fún nìyẹn ni ògbó yìí dẹ̀ ń bú mi tí n bá fọmọ mi sílẹ̀ báwo láyé àwọn ọmọ mi ṣe fẹ́ rí báwo láyé mi ṣe rí wọ́n ṣe sọ mí dà náà ṣe sáyé àwọn ọmọ mi dà. kí lẹ tẹ. torí ọ̀rọ̀ tí mo gbọ́ òótọ́ mo ti fẹ́ ṣe tẹ́lẹ̀ o. ìgbà wo lẹ tó fẹ́ ti lẹ́jọ́ wọ bẹ̀. alẹ́ àná. alẹ́ àná lẹ́yìn àtọmọ yín jọ wọnú gànga ṣé èyí náà wọnú gànga pẹ̀lú wọn. àjọwọ̀ bẹ̀ ni ọlọ́kadà aṣọ mi ni wájú ọwọ́ bẹ ni o. ṣé ẹ mọ̀ ni àbí ẹ mọ̀ ẹ kankan fúnra yín ẹ mọ̀. ọmọ mi gan mọ̀ ìgbà tó tó stage kan ọmọ mi ò fẹ́ wọ ọbẹ̀ ìgbà tó yá mo ṣàlàyé fún ọmọ mi wọ fúnra rẹ̀. ẹ bá ń ṣíṣí báyìí ni àbí ẹ̀yìn lẹ ṣí kí wà lórí ẹ̀ kúrò. no wọ́n ṣẹ̀ ṣí ńlá yẹn ni kékeré yẹn ni mo bá wọ ọbẹ̀ inú wo kékeré yẹn lẹ gbà wọbẹ ibẹ náà lẹ má wọn gbà wọbẹ. ọlọ́wọ́ àwòkẹ́ ẹ má sọ pé kọ̀ wá òkè mọ́. wà òkè ẹ ṣọdá káyì káyì kákúrò máa ṣíwájú ẹ̀gbọ́n ẹ̀ nígbà tá a ṣe nìyẹn tí kò mọ̀ pé ẹ kóhun lù níbọ̀ ó wọ̀ pé ègún ni kò máa ṣíwájú ẹ̀gbọ́n òun. Eh, eh, tí wẹ́ẹ̀dẹ̀ yẹn bá rojọ́ òpònú kọ́ ló máa da ṣé ẹ lè kọ̀ ọ́ méjì wáyé láti táǹkì nù bí ẹ wá sọ ẹ wá sọ pé oh, kò wá òkè kò wá òkè tani ò wá òkè ṣéèdì lọ́wọ́ àbí ìdè tani lọ́wọ́ àbí ìdè tani lọ́wọ́ àbí ìdè ẹ wá sọ pé kò.